Second of Jews specially made for the life Lebanon woman, Mr. Michael Ombasaudi. Today it all about you. Happy birthday to you. ǹlẹ́ wàá láyé èèyàn pàtàkì láwùjọ Michael Ombasaudi ọjọ́ ìbí rẹ̀ lè ní jẹ́ kó mọ́fẹ́ iṣẹ́ àṣemọ́ lókè ìpẹ̀kútúbọ̀ tẹ̀yìn látẹ̀pẹ̀ lágbára olódùmọ̀rì mọ̀ gbọ́ Empress Tigo ló kàn sí mi lónìí o pé ọjọ́ ìbí rẹ̀ lòún jẹ́ pé kí n kí ọ pé kó pẹ́ bí wọ́n mọ́pẹ́ ti ń pẹ́ kó túbọ̀ dàgbà kó túbọ̀ dògbó ó ní àdúgbò mọ́nìyàn ló jẹ́ láwùjọ pé kí ọ̀dàdà wípé ọdún ìyàwó asàn sówó asàn sọlá asàn sì gbéga iwájú bẹ́ẹ̀ ló mọ̀ ló bàbá wọn jùlọ láṣẹ olódùmọ̀ ǹlẹ́ ọmọọba sáódì ọmọ ọlọ́jọ́ ìbí òní ìkòròdú oríwù ni bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn ní ìkòròdú oríwù ọmọ aṣàlẹ̀jẹ̀jẹ̀ bí ẹni tí òrógbè yìí rí ogún aya ń bẹ ní ọgbà ní bẹ lóde ẹ̀yìn lọ́mọ oníṣu mẹ́fà nílé méjì jíjẹ méjì títà méjì tó kù báyìí lẹ́fí ń bọ̀ fún mẹ́tẹ́mẹ́tẹ́ rúmọ́ni àfìlẹ̀jà ọmọ akẹ́lú gbọ́kẹ́rù kò ní gbó ọmọ akẹ́lọ́dọ̀ kẹ́rù bọ́ lọ́dọ̀ wọn mẹ́gun ọgbó gbára rí ẹ̀yin nígbà tó kọ́ mẹ́gun ọgbó rẹ̀ wọ́n wò ó bí gbogbo kò ló ṣe tó pátápátá wọn lálábàárù gbogbo yín pátápátá báyìí lọ́gàrà yín lẹ fi ń jẹ́ kó ojú ọ̀gá ọmọ bàṣà ọdún wa gbọ́ ọmọ tuntun rẹ lónìí báwọn tó yóò mọ̀ ṣẹlẹ̀ nu ayé rẹ̀ ìwò ní More wins, more contracts, more money in your bank account. Make the rest of your life full of joy, divine promotion, and unlimited grace. Long life and prosperity. prosperity.